ààrẹ tinubu ṣèdárò àwọn tó kú níbi ìjàmbá ọkọ̀ ojú omi ní kwara lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ kẹrìnlá oṣù kẹfà yìí ni ààrẹ bọ́lá ahmed tinubu kẹ́dùn pẹ̀lú àwọn èèyàn ìpínlẹ̀ kwara lórí ìjàmbá ọkọ̀ ojú omi tó fẹ̀mí ọ̀pọ̀ arìnrìn àjò ṣòfò nípínlẹ̀ náà lóru ọjọ́ ajé monde ọ̀sẹ̀ yìí níjọba àbílẹ̀ patigi nínú àtẹ̀jáde kan tó jáde látọ̀dọ̀ abiodun ọládùnjoyè tó jẹ́ adarí ìròyìn rẹ̀ ni tinubu ti sọ pé pẹ̀lú ìbànújẹ́ ọkàn ni òun fi gbọ́ ìròyìn ìṣẹ̀lẹ̀ àgbọ́bomi lójú tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Kwara níbi tí ọkọ̀ ojú omi ti fi ọ̀pọ̀ ẹ̀mí àwọn tó ń darí bọ̀ láti ibi ayẹyẹ ìgbéyàwó ṣòfò ààrẹ ní òun kẹ́dùn pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti mọ̀lẹ́bí àwọn tó pàdánù ẹ̀mí wọn níbi àjálù ọ̀hún bákan náà ló tún kẹ́dùn pẹ̀lú ìjọba àti olùgbé ìpínlẹ̀ Kwara ó gbàdúrà pé kí Ọlọ́run rọ gbogbo wọn lójú láti fara gba àdánwò náà bákan náà ó rọ ìjọba ìpínlẹ̀ Kwara àtàwọn àjọ tọ́rọ̀ kàn kí wọ́n ṣèwádìí ohun tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ jàǹbá náà ó ní ìjọba òun yóò wo gbogbo àwọn ìpèníjà táwọn ọkọ̀ tó ń rìn lórí omi lórílẹ̀‐èdè yìí ń kojú láti wá ọ̀nà àbáyọ sí àwọn ìṣòro ọ̀hún tí ààbò yóò sì wà fún gbogbo àwọn arìnrìn-àjò orí omi ó tẹ̀síwájú pé ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ Kwara yóò ṣe ìwádìí ohun tó ṣokùnfà ìjàmbá yìí tí wọn yóò sì ṣèrànwọ́ tó bá yẹ fáwọn tó fara kááṣá níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Ibrahim Alágúnmu ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online Faith Adébọlá ló kà á sétí ìgbọ́yìn.